Grace for my left, grace for my up, grace for my down, grace for my front, grace for my back. Oh my God, Grace for my right, grace for my left, grace for my up, grace for my down, grace for my front, grace for my back, grace for my head, grace for my chest, grace for my leg, grace for my home, grace for my yard, grace for my life. Oh. ọ̀fẹ́ òun àdùnnílétí wa gbòǹgbòǹ rẹ yóò bá ọ̀run kọ́ ayé yóò gbọ́ pẹ̀lú. oore ọ̀fẹ́ ṣáá. Jésù kú Oh. guitar to play. àwọn olùṣọ́sí gbàgbọ́ ẹlẹ́ṣẹ̀ ìwọ kì yóò gbọ́ ìtàn ìyanu ti fẹ́ ìyanu o ìyanu o. olóró ìtàn ìyanu ti bẹ̀rẹ̀ fún àwọn olóòótọ́ tó sùn tó ṣáájú. make me